girama àti ilé ẹ̀kọ́ gíga pátápátá tó ń bẹ ní ìpínlẹ̀ náà láti ti ilé ẹ̀kọ́ wọn pa fún sáà tí a wà yìí nítorí àrùn búburú coronavirus bákan náà ó ní àwọn àgbà mùsùlùmí kan gbọ̀nmú sí ìgbésẹ̀ gómìnà àti ìjọba ọ̀hún lórí ìgbésẹ̀ wípé kí ó má ṣe sí mọ́ṣáláṣí ní ṣíṣí fún àwọn ènìyàn láti péjọpọ̀ kí ìrun júmọ̀ ẹ jẹ́ kí a lọ gbọ́ àpapọ̀ ìròyìn yìí láti ọ̀dọ̀ aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Dan Sharafa bí ó ti mú eléyìí wá fún wa gẹ́gẹ́ bí àrùn coronavirus ti ń fẹ́ dojú ayé bolẹ̀ tí gbogbo àwọn onímọ̀ ìṣègùn òyìnbó lágbàáyé sì ń dorí kodò lórí orin wo làákọsígbẹ̀dù àrùn tó dá jìnnìjìnnì bolẹ̀ náà àwọn lámẹ̀ẹ̀tọ́ àtàwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀sìn tí fóun léde lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ tó fòfin de èyíkéyìí àkójọpọ̀ tó fi dórí ilé ìjọsìn gbogbo látàrí àṣẹ ìjọba àpapọ̀ náà láti gbélẹ̀kùn àwọn ilé ìjọsìn gbogbo tì nítorí ìtànkálẹ̀ àrùn coronavirus ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ló gbélé kírun jímọ̀ lọ́jọ́ ẹtì tí ọ̀pọ̀lọpọ̀ sì gbẹ́rù gbọ́n rí wípé tọlọ́hun ni ó ṣẹ̀ nínú hútùbà jímọ̀ rẹ̀ Imam Muhibudin Asuyuti ní gànmọ́ ó mú ẹ̀rí wá wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí kọ́ ni àkọ́kọ́ irú rẹ̀ nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé ó fi ìdààmú kòkòrò iná orí ọ̀dá òjò àti ìyàn tí ó jà láyé ìjọba Fáráò nígbà tí wọ́n gbẹ́rù gbọ́nrí sí àṣẹ Ọlọ́run Allah lẹ́yìn tí ó rán Mùsá sí wọn ó fi kún un wípé kò sí èyíkéyìí àìsàn tí kò ní ìwòsàn tiwọn àyàfi ọjọ́ ogbó nìkan ó ní ṣùgbọ́n ọlọ́run yóò máa fi àdánwò kan ìran kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìgbẹ́rùgbọ́n rí wọn sí ọlọ́run tó bá ṣe pọ̀ sí tí wọn kò sì ní rí ojútùú rẹ̀ olóòdì rẹ̀ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ àti ìgbẹ́rùgbọ́n rí sí ntọ́lọ́hún òfẹ́ òun ló fa ìṣẹ̀dálẹ̀ àrùn coronavirus eléyìí tó kó gbogbo àgbáyé sínú ìdààmúdààbò nítorí náà títí ilé ìjọsìn kọ́ni yóò tán ìṣòro coronavirus bí kì ṣe wípé kíkówó sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run Allah ká ṣe ń tí ọlọ́run fẹ́ kí wọ́n sì yàgò sí ń tọ́lọ́run ò kí wọ́n tọrọ àforíjì kí wọ́n sì tún béèrè fún àánú rẹ̀ gbogbo ìṣòro èyí yóò lọ ẹ bí wọ́n ti wí. tó bá rí pé ọlọ́run ni wọ́n ń ṣe ni wọn ò ní ti mọ́sálásí ẹ jẹ́ wọn ó ti airport kí wọ́n ti hòtẹ́ẹ̀lì kí wọ́n ti eh, ilé ọtí kí wọ́n ti eh, ọjà ńláńláńlá kí wọ́n ti kí wọ́n wá sí mọ́sálásí lẹ̀ káwọn ará mọ́sálásí wa tọrọ àforíjì ká tọrọ ẹ̀dẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kó bá wa sí gbogbo àrùn yìí lọ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó bá ti lè sí ṣọ́ọ̀ṣì náà lẹ̀ kò burú ẹni tí ó bẹ̀ náà ń bẹnu wọn bẹ́ẹ̀ kí wọ́n tí àwọn èèyàn lẹ̀ àmọ́kẹ́ láwọn ó tí àwọn èèyàn wọ́n ń fẹ́ káyé ó parẹ́ ni rárá o wọ́n ń fẹ́ káwa náà ó dà gẹ́gẹ́ bíi tiwọn ní ti dùn wọ́n lára wa náà nípa àwọn àgbàpọ̀ lọ́wọ́ bá mi. lákòótán alhaji komorudeen mojosọrẹ ìkànkan gbòógì nílùú ganmọ ìpínlẹ̀ kwara tún fi kún un wípé títí ilé ìjọsìn kọ́ ó ṣáwájú ètò bíjọba àpapọ̀ bámọ̀ ń tó kàn ẹ tún gbọ́ síwájú sí i. ọlọ́run ba ló mú àrùn wá pẹ̀lú ọ̀nà tó gbà mú lọ àwọn àfáà tí ó bá wa bẹ lọ́wọ́ náà dàbí gbogbo tó máa ń kírun wọn sára sí wọn ọgbọ́n òun làwọn abẹ́gbà tí kò ló fi lọ ẹ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe kó kíjọba ó mọ̀ àwọn òtí ìmọ̀ tọrọ wọn kàn tábà mọ̀ tọrọ wọn kàn ní tọrọ mọ́sálásí àbí ṣọ́ọ̀ṣì ni ó pè é kó kó mọ̀ mọ́ mo ti lé ọtí mo ti lé àkárùwà bóòtẹ́ẹ̀lì náà ti bá ń lọ ẹlẹ́wọ̀n kó o ṣe tì í àbí èèyàn wọkọ̀ abẹ́gbẹ́ kan wánú kó ní mọ́tò náà wọ́n ṣiṣẹ́ náà mọ́ mọ́rúwá ń gbèyàn mẹ́rin mẹ́jọ abẹ́gbẹ́ kan wánú mọ́rúwá ọlọ́kadà ń gbèyàn à ń lẹ̀ mọ́ra wa àbí ṣé wò pé kọ́kadà wọn rìn mọ́kí mọ́rúwá mọ́tò wọ́n ṣiṣẹ́ mọ́ mọ́ṣáláṣí wa ní ọ̀rọ̀ kan àbí chọ́ọ̀chì. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsáráfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Dáńsáráfà ṣe jẹ́ eléyìí lábọ̀ fún wa orílẹ̀-èdè Italy ti kọ̀mínú lórí bí ìrúgọ́gọ́ àìsàn kòrónà ṣe ń pọ̀ sí ní orílẹ̀-èdè náà tí ó sì ń pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn ní ojúmọ́ ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn yìí bí Sekinat Raji tó ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́ ṣe jẹ́ fún wa. Ìjọba orílẹ̀-èdè Russia ti dìde sí ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Italy bí àrùn kòrónà ṣe fẹ́ sọ ìlú ọ̀hún di ahoro báyìí látàrí bí ènìyàn tó ń kú ní orílẹ̀-èdè náà ṣe ń tó ọgọ́rin lójúmọ́. Orílẹ̀-èdè Italy ni wọ́n ti kéde ikú ènìyàn tí ó jẹ́ okòólé ní ẹgbẹ̀ta àti méje six hundred and twenty-seven tí àrùn covid nineteen ti pa ní èyí tó fi àpẹẹrẹ ìrúgọ́gọ́ rẹ̀ hàn láàrin ọjọ́ kọ̀ọ̀kan wọ́n sọ wípé orílẹ̀-èdè Italy ni ó ní àkọsílẹ̀ ikú tí ó pọ̀ jùlọ lágbàáyé nínú àwọn tí àrùn náà ti kọlù débi wípé kò sí àyè ní ilé ìgbókùsí mọ́ rárá àti wípé ọkọ̀ àwọn ológun ni wọ́n ń lò pẹ̀lú láti máa fi gbé àwọn òkú ọ̀hún lọ sí ibi tí wọ́n ti fẹ́ sin wọ́n àrùn covid-19 ni wọ́n ṣe àpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó ti pa tó ẹgbẹ̀rún mẹ́rin ènìyàn ní orílẹ̀-èdè náà àti wípé ó lé ní ẹgbẹ̀rún mẹ́rìndínlógún sixteen thousand and twenty ni àwọn tó wà ní ilé ìwòsàn bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ̀rún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine thousand ni àwọn tó ní àrùn náà tí wọ́n sì wà ní ibi ìyàsọ́tọ̀ ìyẹn isolation centers. ní èyí tí ó ṣe okùnfà òfin kónílégbélé tí kò sì yọ ẹnikẹ́ni sílẹ̀ èyí tó dé orí àwọn gómìnà àti àwọn òṣìṣẹ́ ìjọba ní ojúnà àti dènà àrùn náà ọ̀kan pàtàkì nínú àwọn elétò ààbò orílẹ̀-èdè ọ̀hún ọ̀gbẹ́ni Angelo Borrelli rọ àwọn ọmọ orílẹ̀-èdè náà pé ikú lè pọ̀ lóòótọ́ ṣùgbọ́n láìpẹ́ láìjìnà ohun gbogbo á padà dẹ̀rọ̀ lórí àrùn búburú asológùndèkí ọ̀hún tó ń jẹ́ COVID-19 Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú àbò eléyìí wá. ní ojúnà àti mú gbogbo àṣẹ ìjọba ìpínlẹ̀ Èkìtì ṣẹ ó ní ọ̀pọ̀ àwọn ilé ìjọsìn ṣe wà ní títìpa ní ọjọ́ Sunday tí ṣe ọjọ́ àìkú lásìkò tí ó yẹ kí wọ́n máa ṣe ìjọsìn ẹ jẹ́ kí a lọ gbọ́ àbábọ̀ ìròyìn yìí lọ́dọ̀ Bánkẹ́ Fájuyì tó ní àtúpalẹ̀ gbogbo rẹ̀ lọ́wọ́ lójúnà àti tẹ̀lé àṣẹ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tó sọ wípé káwọn èèyàn ó mọ̀ lọ síbi ìpéjọpọ̀ táwọn èèyàn bẹ́ẹ̀ ti lé ní ogún tílé ìjọsìn mọ́ṣáláṣí tó fi mọ́ ibi ayẹyẹ ìgbéyàwó tàbí òkú àgbà sì wà lára rẹ̀ lọ́nà àti pinwọ́ ìtànkálẹ̀ àrùn kòrónà ọ̀pọ̀ àwọn ilé ìjọsìn tó wà nílùú àdó-èkìtì tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ èkìtì ló gbé àwọn ẹnu ìloro àwọn ilé ìjọsìn wọn ti pa daindain tó sì já sí wípé ìsìn ọjọ́ ìsinmi kò wáyé láwọn ilé ìjọsìn náà bó tilẹ̀ jẹ́ wípé àwọn ilé ìjọsìn kan tẹ̀lé òfin yìí tí wọ́n sì mú lò láti rí pé ó pinwọ́ ìtànkálẹ̀ àrùn náà síbẹ̀ àwọn ilé ìjọsìn kan sì ṣe ìsìn ọjọ́ ìsinmi láwọn inú ìjọ wọn àmọ́ ohun tí wọ́n sọ ni wípé ìsìn ráńpẹ́ tí kò gba àkókò rárá ará làwọn ṣe ṣùgbọ́n àwọn ilé ìjọsìn kan tí wọ́n fa ìsìn wọn gùn ni a gbọ́ wípé àwọn ológun ló lọ́ọ́ tú wọn ká níbẹ̀ àmọ́ kì í ṣe pé àwọn tí kò ṣe ìsìn rárá nínú ilé ìjọsìn wọn kò ṣe ìsìn ọjọ́ ìsinmi o ojú ìtàkùn ayélujára ni wọ́n ti darapọ̀ mọ́ àwọn olùdásílẹ̀ wọn tí wọ́n sì ṣe ìsìn ọjọ́ ìsinmi ọ̀hún. tẹ́ ẹ bá gbàgbé inú ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìjọba àpapọ̀ ti paláṣẹ wípé káwọn èèyàn ó dẹ́kun àti máa lọ sáwọn ibi ìpéjọpọ̀ táwọn èèyàn ibẹ̀ ju ogún èèyàn lọ. bákan náà ni wọ́n fi òfin de àwọn ilé ìjọsìn àti mọ́ṣáláṣí láti má ṣe ṣe ìsìn wọn nínú ilé ìjọsìn òfin ọ̀hún ló sì wà fún láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn kòrónà tó ti di tọrọ fọ́nká lé lọ́wọ́lọ́wọ́ báyìí àkọsílẹ̀ àrùn kòrónà ti tó mẹ́tàdínlọ́gbọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà tí ọ̀kan nínú rẹ̀ sì wá láti ìpínlẹ̀ èkìtì lákòótán ìjọba ní gbogbo ìpele ti wá gba àwọn èèyàn ilẹ̀ nàìjíríà níyànjú láti yan ìmọ́tótó ara wọn láàyò kí wọ́n máa fọwọ́ wọn pẹ̀lú ọṣẹ lóòrèkóòrè kí wọ́n sì tún máa rí dájú wípé wọ́n fi ìpara tí wọ́n fi ń pa ọwọ́ ìyẹn eléyìí tí ń pa kòkòrò ìyẹn hand sanitizer pa ọwọ́ wọn pẹ̀lú. Láti ìpínlẹ̀ Èkìtì, Bánkẹ́ Fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bí eléyìí ṣe jẹ́ láti ọ̀dọ̀ aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Bánkẹ́ Fájuyì. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde ìsinmi ọ̀sẹ̀ méjì fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu sọ eléyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ àìkú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn òṣìṣẹ́ ọba láti ìpele kìíní sí ìpele kejìlá gbọ́dọ̀ sinmi ní ilé wọn fún odidi ọ̀sẹ̀ méjì nítorí àrùn kòrónà ó sì ti bẹ̀rẹ̀ lónìí ti ṣe ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ọdún yìí gómìnà ní àwọn mọ̀ wípé iṣẹ́ pọ̀ nílẹ̀ láti ṣe àti wípé ìmúrasílẹ̀ tó péye ti wà gómìnà sanwó ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn olórí ọlọ́jà àti àwọn adarí ẹgbẹ́ ọkọ̀ láti pa òfin jíjìnà sí ìra ẹni ìyẹn social distance mọ́ kò ṣàìmẹ́nubà wípé ó pọn dandan fún ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ṣẹ̀ ti ìdálẹ̀ dé láti yára rẹ̀ sọ́tọ̀ fún odidi ọjọ́ mẹ́rìnlá bẹ́ẹ̀ ló tún ní ìjọba rẹ̀ yóò rí dájú wípé wọ́n ṣe gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ lójúnà àti pagidínà ìtànkálẹ̀ àrùn kòrónà lákòótán òfin náà kò kan àwọn tó ṣe pàtàkì fún láti wà ní ibi iṣẹ́ gómìnà sanwóolu sì jẹ́ ká mọ̀ wípé àwọn ibi ìyàsọ́tọ̀ mìíràn ló sì ti wà nílẹ̀ ní ìpínlẹ̀ èkó lójúnà àti dènà àrùn búburú àtúntì ìtànkálẹ̀ covid-19 tí í ṣe coronavirus ọ̀pọ̀ ilé ìjọsìn àti mọ́ṣáláṣí òun ni wọ́n tẹ̀lé àṣẹ àti òfin lójúnà àti dènà àrùn búburú coronavirus ní ìpínlẹ̀ èkó ẹ jẹ́ kí a lọ gbọ́ aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó rìn sókè sódò ní ìpínlẹ̀ Èkó láti wo ààbọ̀ ohun tí ó mú bọ̀ wá fún wa. Ọ̀pọ̀ ilé ìjọsìn ni ó wà ní títìpa nípínlẹ̀ Èkó nígbà tí ìwọ̀nba àwọn díẹ̀ tó tilẹ̀ ṣí fún ìsìn ọjọ́ ìsinmi ni wọn kò pẹ́ kí wọ́n tó jáde nítorí àṣẹ ìjọba láti dènà ìtànká àrùn kòrónà nínú ìrìnkèrindò tẹlifíṣàn Orísun láti ṣe àbẹ̀wò sí àwọn ilé ìjọsìn kan tẹlifíṣàn Orísun dé ìjọ CAC Miracle Center tí ó wà ní Bàrúwà Ìpájà èyí tí ó jẹ́ ìjọ ńlá tí àwọn tó sì ń jọ́sìn níbẹ̀ ju ọgọ́rùn-ún lọ ṣùgbọ́n páro ni gbogbo ibẹ̀ dá tí àwọn tó ń sìn kò ju péréńte lọ níbi tí òjíṣẹ́ olúwa tí olúwa ń lò lórí ìjọ náà sì gba àwọn ènìyàn tó wà níbẹ̀ lámọ̀ràn pé díẹ̀ sí ni èyí nínú ewu ìgbà ìkẹyìn nítorí náà kí gbogbo orílẹ̀-èdè kún fún àdúrà tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò sí ìjọ The Sacred Heart of Messiah ní ibi tí ìwọ̀nba àwọn olùjọ́sìn wà wọ́n sì tún pín ètò ìsìn wọn sí ìpele ìpele kí àwọn ènìyàn lè má ju iye tí ìjọba fọwọ́ sí lọ. olùdásílẹ̀ ìjọ náà bá àwọn ènìyàn sọ̀rọ̀ ẹ gbọ́ ohun tí ó sọ. òfin ìlú òfin ọlọ́run ni bẹ́ẹ̀ bá ti mọ̀ àdìgbò gbàlà dẹ̀ ń gbọ́ káàkiri gbẹ̀gbẹ́ láyé pẹ̀lú àìsàn coronavirus yìí àwọn ìjọba náà dẹ̀ ń gbìyànjú pé wọ́n fẹ́ kí àwọn èrò kí wọ́n ṣùpọ̀ nítorí nítorí àìsàn kó máa káàkiri kó máa spread so a dẹ̀ gbọ́ pé lára ẹ̀ náà ẹlòmíì tó bá wúkọ́ tẹlòmíì bá sín wọ́n ti bí kọ́ńtà tiẹ̀ so ìjọba náà ṣe ní fifty fifty so ohun tó rẹ̀ náà lánàá ṣe wípé àwọn ìjọba ìfẹ́ràn wa àrẹ̀pọ̀ àrẹ̀fẹ́ àìsàn láàrin ìjọ wa àti káàkiri gbọmọ lẹ́yìn kristi àti gbogbo àgbáńlá ayé. àwọn ọmọ ìjọ náà kò ṣàìbá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ gbọ́ síwájú sí i. ẹ a fi ògo fún Ọlọ́run torí kó jẹ fún wa lórí ọ̀fẹ́ láti lè wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ò tiẹ̀ ṣe rárá àmọ́ nítorí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú kọ́lọ́run bá wa dáwọ́ ìdókọ́ bá wa gbẹ́sẹ̀ lé kì í ṣe pé bóyá ẹ̀rù bà wá àmọ́ a gbọ́dọ̀ tẹ̀lé òfin ìjọba wọ́n ní wọn ò fẹ́ ju èèyàn fifty lọ so à ń láti àbá ìtọ́nú kan tó sọ láti lè ṣe ní pápápá èdè táyé tètè ṣe tán nìyẹn. a ní láti follow normal due procedure ti federal government àti state government paláṣẹ wípé kí a ṣe service eh, pẹ̀lú fifty fifty people so a dẹ̀ wò pé àwọn èèyàn tó wá sí ilé ìjọsìn wa they are more than two hundred so díẹ̀ la fi pín service yẹn sí just thirty thirty minutes service tó dáa kí gbogbo ẹ̀ lè bá lọ bí ìjọba ṣe fẹ́. ẹ eh, àmọ̀ràn mi fún àwọn èèyàn ni pé wọ́n jọ ká máa fọwọ́ wa déédéé gbogbo nǹkan tó tíjọba bá pa láṣẹ fún wa pé ká ṣe ká ṣe ká má fọwọ́ sí ojú ká má fọwọ́ sí imú ká dẹ̀ má fi ọwọ́ yẹn sí ẹnu ní gbogbo ìgbà ìmọ̀ràn mi fún àwọn ènìyàn àti gbogbo àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti lágbàáyé ni pé àkọ́kọ́ kọ́ má fi ọlọ́run sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n tẹ̀lé òfin tí ìjọba bá fi sílẹ̀ bó tilẹ̀ òkú kéré tó ìjọba olórí wa ni wọ́n ká tẹ̀lé nǹkan tí wọ́n bá sọ because ọlọ́run gan sọ nínú ìwé mímọ́ yìí pé àwọn tó bá jó lórí fún wa ọlọ́run wa kejì ni wọ́n so ká tẹ̀lé òfin tó bá fi sílẹ̀ ká dẹ̀ má fàdúrà sílẹ̀ ká tẹra mọ́ àdúrà èmi nígbàgbọ́ wípé ọlọ́run tó ṣẹ́gun ẹ̀bólà náà ní lákòótán ìjọ òun gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà kí ọlọ́run dáwọ́ wàhálà ààrùn coronavirus dúró bẹ́ẹ̀ ni ó gbàdúrà fún gbogbo àgbáyé pé kí Ọlọ́run dáwọ́ ibi dúró kí àwọn onígbàgbọ́ lè fi ìfọkànbalẹ̀ ṣe ẹ̀sìn wọn Sekinat Ọláìdẹ́rajì. kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn yìí títọ́lá kò ní bá wa ní sàárè ṣùgbọ́n kó tó di wípé a lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ìtànkálẹ̀ àrùn coronavirus eléyìí tí a mọ̀ sí covid-19 sì ń gbòǹjì kan sí káàkiri àwọn orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé ó sì ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà lójúnà láti lè rí dájú wípé apagidínà rẹ̀ iṣẹ́ gbogbo wa ni gẹ́gẹ́ bí ọmọdé àti àgbà láti mú ètò ìmọ́tótó ní pàtàkì ká bo imú wa ká bo ọwọ́ wa ká sì rí dájú wípé à ń fọ̀ a sì ń fi ohun tí wọ́n pè ní sanitizer ìyẹn ohun èlò ìpawọ́ tó ń pa kòkòrò àfi ń pawọ́ lóòrèkóòrè ká jìnà sí dídìmọ́ra ẹni ìfẹnukonu tàbí ìdìmọ́ra ẹni pàápàá nínú ọkọ̀ tàbí ibikíbi ajúwàṣe àìsàn àrùn kò ní fi ibùgbé wa ṣe ibùgbé títọ́ fún madìgbà míì tó máa fi eré àti àánú pàdé lórí ọ̀tún ìròyìn mẹ́wàá lórí Orísun orúkọ tèmi ní ṣògbọ́n ẹnìkejì olùwànà látìlẹ́yìn mi ó dàbọ̀.